oṣù alápọ̀lẹ́ òní oṣù rọ̀mọ̀dọ́n òun náà ní àwa. oṣù rọ̀mọ̀dọ́n lẹ́pẹ́ òun náà ní oṣù alápọ̀lẹ́ olùwàbíyì tí ọlọ́ba sọ̀rọ̀ àpàlà tó ṣe ìgbàgbọ́ nínú rẹ̀ tó ṣe ní ọ̀ràn yìí. oṣù yìí òun oṣù kẹẹ̀ẹ́dọ́n ọdún nínú àwọn oṣù sáà lóṣù ojú ọ̀run. Ramadan tí wọ́n á kú sáta yìí tí ó wọlé dé kọ́nọ̀lá tó ń náà tààlà kò jẹ́ kí àtòjọ yìí nínú tí ó yẹ mùsùlùmí kí ó ní ìpèsè ẹ̀fọn ni tí ó ní ìpalẹ̀ mọ́tẹ́ torí pé ní àlejò tí gbogbo ayé ti ń gbà yìí àti pé ní ìjọsìn ńláńlá wà nínú oṣù yìí tó yẹ kí mùsùlùmí kó mọ̀ nípa rẹ̀ tó yẹ kí mùsùlùmí kó mọ ojúṣe rẹ̀ nínú oṣù náà ó yẹ kó ní nígbà tí àlejò yóò bá dé àwọn nǹkan tó yẹ kéèyàn ti pàdé rẹ̀ ìdílé kéèyàn ṣe nínú rẹ̀ ènìyàn ní mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọba ni wọ́n ti wọ́n sọ fún wa lọ́dọọdún nípa nǹkan ní í ṣe pẹ̀lú oṣù rọmọdọ́n wọn gẹ́gẹ́ bí pàtàkì rẹ̀ agbọ́dọ̀ tó máa ń rárá wá dé tó ń bá ti mọ́ pa rẹ̀ tẹ́lẹ̀ القرآن sọ fún akẹ́kẹ́ pàtàkì fa iná ìkìrọ̀ kàǹfà ìrìn òmìnir ẹ máa ṣèrántí ẹ máa ṣíra ilé sí torí pé ìrántí mi yóò máa jẹ́ nǹkan àǹfààní fáwọn mùsùlùmí nígbà tí mo tẹ́lẹ̀ ká tó tó tó mọ̀ sí nígbà tó gbàgbé tẹ́lẹ̀ ká tó ra wa létí ìyá ìlú jẹ́ kí atọ́sọ díẹ̀ fún wa nínú tí ọ̀rọ̀ máa ń oṣù Ramadan nínú oṣù yọ̀ọ́ lọ́wọ́ àti fún àwọn àwọn àdá ó ṣe ààwẹ̀ lọ́nà ìfún wa níbẹ̀ tí ọlọ́wà sọ́nà àtàlá tó ń sọ fún wa nínú alukur'an tó yá ẹ̀yàn dẹ̀bí ní àmọ́nù ọlọ́dún mo pé ẹ̀yìn tẹ́ gbàgbọ́ kó ti bá a lè fún wọn tó yá a ṣe ààwẹ̀ gbígbà lọ́nà ìfún yín kama kó ti bá a lè dẹ̀bí ní ìnànà ìkọ́bìlì fún gẹ́gẹ́ bá a ṣe dé lọ́nà ìfún àtúnṣe wájú yín. ìyẹn ni pé ní ìmọ̀ ẹgbà rẹ̀ ìjọ kìkọ́lọ̀ sí ni tó ti bẹ̀rẹ̀ kí anílò Muhammad sallallahu alaihi wa alihi wa sallam kò dé ṣe ṣe fún àwọn tó ṣíwájú là ń la fún tí yóò àwẹ̀ tí ń pè bẹ́ẹ̀ nínú èdè. tó àbá ti gbowó ọdún ẹ̀sìn ó ní sọ́nà lásán ń pè ní àwẹ̀ pẹpẹ àtọ́rù wọ́n wọ̀ ní ìta yẹn pé ìkóra dúró láti má ṣe nǹkan ènìyàn á ń pè ní àwẹ̀ nínú èdè mọ́tẹ́ lónìí gan kẹ́sì tó dé ìyẹn ló pàtó ẹgbẹ́ nígbà tó lọ́ba sùpàánù ọ̀sà áyá tí ń sọ̀rọ̀ nípa ìyá níbi wa kí ta ti ṣe mọ́ríyàmù fún wa nínú Al-Qur'an nígbà tó bímọ láì ní ọkọ tí wọ́n ń dọ́mọ yìí lọ gbogbo yẹn tí wọ́n gbé mo lọ ti rọ́mọ ọlọ́run ní sábà tí ń bí ẹ pé mo lọ ti rọ́mọ kọ́ ọtọ́mọ pé ìní ìnàbà kò lè rọ máa ní fọ́ọ̀mà mo ti jẹ́jẹ́ síwájú ọlọ́run lónìí pé fọ́ọ̀mà yẹn pé lẹni tí ó gbàwẹ̀ awẹ́ olú awẹ́ ọ̀rọ̀ láì ní bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ tó kọra tó fàlàǹkù kálí mọ́ ìyáwó mọ́ ìsìyà òní bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó sọ kò sọ̀rọ̀ kankan àìsọ̀rọ̀ yẹn nínú èdè náà ń pè láwẹ̀ kó tó wá di pé ọmọ tó gbé dá nígẹ tíṣà nínú àyíká àlẹ́sàlá olówó dáhùn yẹn ló ilé nínú èdè ẹwà nínú èdè títà ń pè ní àwẹ̀ ní àlẹ́sà kábúra dúró ánìmọ̀fà fèrọ̀ níbi jíjẹ múmu kábúra dúró níbi jíjẹ múmu kámẹ́jẹ kámẹ́nu wọ́ṣọ àwọn àtàbí bí àdùn kámọ́sowóbìnrin ní ìtòlóró ìṣàmùsí àfọ̀nàmí ìtòlóró ìfàjẹ̀ láti gbà tí àlùfájà rí bá ti yọ nígbà tí àlùfájà rí ti yọ kámọ́ ìjẹun mọ́ láti gbà náà ìlà òru ìṣàmùsí títí tó ń wéwọ̀ mọ́ àníyá ti sọ̀wọ́ ó ti gbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀ pé àníyá àwẹ̀lẹ̀ yẹn ti kọ́ra dùn. torí pé nígbà tó lé rẹ̀ yẹn náà kó má jẹ kó má mu látàárọ̀ sílẹ̀ fi sú tí ò bá láníyàn rẹ̀ àná pẹ̀lú láwẹ̀ nígbà láwẹ̀ ní ìkóra tó bi jíjẹ múmú níbi ìtumọ̀ rẹ̀ ní láti gbàgbé àlùfáàjà àdìgbà ti yọ ń dájú títí tí òun fi wọ̀ pẹ̀lú àníyàn tó yẹn ń ọmọdé ọmọ wa látọ̀rí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì wa nínú Mádínà ó wà nínú Mẹ́kà nígbà tó lọ́n gbé dìde òun ti ṣe ọlọ́run lẹ́yìn ìgbà tó lọ́n gbé dìde ó lo ọdún mẹ́tàlá nílùú Mẹ́kà ọ̀nà òtún ìṣe àwẹ̀ lọ́nà yẹn fún nígbà tí ìlú Mẹ́kà ò fẹ́ rọrùn láti ṣiṣẹ́ ọlọ́run tó ń gbógun tàbí ṣe ní jẹ́ra nílùú Mẹ́dínà nígbà kan kàmíkú mẹ́tàlá tó lò wọ́n kà ọdún kẹrìnlá ọdún kejì ni wọ́n ń lò lọ nínú mọ̀dínà lọ́lọ́run sọ ayà ìkàlẹ̀ pé a ṣe àwẹ̀ lọ́nà yẹn fún ẹ ìyẹn ló bàbá pé bàbá ta yẹ àwẹ̀ sánẹ́lú àwọn sọ̀rọ̀ sọ́lá tó gbà láyé àwẹ̀ mẹ́sàn-án náà ni ìlú mọ̀dínà náà ti rí sálá ti pé a ṣe àwẹ̀ rọ̀mọ̀dán ní ọ̀rẹ́ yẹn fún ọ ọ̀rẹ́ yẹn yíyẹ wá dé fún ọ nìkan fún gbogbo àdìgún mọ̀ rẹ ni èyí tó rí tiẹ̀ ló ti bẹ̀rẹ̀ ó ti wà pẹ́ àwọn tó ṣíwájú rẹ̀ nínú àwọn ànábì ọlọ́run ọlọ́run la àrò lọ́rùn ẹ̀yàn fáwọn náà ìròyìn bọ́ ti gbà àti iye tí wọ́n gbà ìlú yàtọ̀ síra wọn ṣùgbọ́n àwọn náà gbàwẹ̀ fún abáwẹ́rẹ́ wa nínú ọ̀dọ̀ tó ná tó ti wá ní òwà sí àwẹ̀ kankan mọ́ tí ó tẹ̀ tùtù ìdí ọlọ́run bá sùn àwọn afárá tó ti rán níbi lọ ẹnikẹ́ni lẹ́nu tó bá lọ gbàwẹ̀ ẹni fa pálẹ́lì ìfagbáwẹ̀ àwẹ̀ rẹ̀ ló wọ́n ń gbà lẹ́ni kò láwẹ̀ ẹ̀dọ́ bá láwẹ̀ ìkọ̀rọ̀ ìmù ló ń kò láwẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dún kálíwò pa àwọn àmẹ́bí ọlọ́run ló kúnná tí ẹ̀ bá ń gbà wọn láwẹ̀ àwẹ̀ kẹ́kọ́ sẹ́kù lẹ́yìn àwẹ̀ tí ọlọ́run bá a lórí gbogbo ẹ̀dá ọ̀ràn yẹn ló jẹ́ fún gbogbo àwọn abáàgbà àwọn tó gbà gan tí wọ́n ṣe mùsùlùmí ọ̀ràn yẹn ló jẹ́ láwọn náà lórí torí yẹ káwọn náà máa àwọn náà takú tó bá bàbá yẹn pé lórí gbogbo ẹ̀dá pátápátá náà fi pa àwọn tó gbàgbọ́ ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí ò bá gbàgbọ́ tó bá gbà ọ́ náà ti gbà

wàláì sàláì tó o bá ṣe báyìí fún mi mo lé níwájú rẹ pé òun ṣe báyìí òun gbàwẹ̀ báyìí ó fi kọ́ nǹkan nu ẹgbẹ́ tí nǹkan bá jẹ́ ní ṣe fún ó gbọ́dọ̀ gbàwẹ̀ pèlè pé àdébà mùsùlùmí ọ̀sánlá obìnrin máa fẹ́ lu eléyìí díẹ̀ nípa pé kéèyàn máa jẹ́jẹ́ lọ́pọ̀lọ́ pé ó bá ṣe ìjọba ìwọ́n ló ṣe báyìí àmì nítorí pé àwọn làá máa ń gbà nǹkan lọ́wọ́ rẹ̀ báwọn pé tó o bá ti mú wáyé nínú ní onímùsùlákọ̀ tí yẹn wá ti sùn kẹ̀kẹ́ tí yẹn tẹ̀ jẹ́jẹ́ kó lérí pé ọlọ́run ọba mo jẹ́jẹ́ pé ó wù mí mo fẹ́ gbà rẹ̀ mẹ́fà fún ọlọ́run kó ìsún pé wà láàyè kéde kó tàn lọ́kàn ládùn kéde kó tàn lẹ́nu ládùn ó pè ní jẹ́jẹ́ irú ẹni bẹ́ẹ̀ ó ti dọ̀rọ̀ ẹ̀yàn fún nìkan tó jẹ́jẹ́ kù kẹ́bẹ́ ẹni tó dàgbò jẹ́ kó kú tó bá nínú àwẹ̀ tí wọ́n ń ìyá àwọn ó lérí àwẹ̀ kó tó kú kò wá láwẹ̀ nígbà mọ́ táwọn lè bá a gbà á àníbi ayé bá jẹ gbèsè bẹ́ẹ̀ bá fún tó bá jẹ yẹn ní gbèsè àwọn ẹ̀yìn ni àlẹ́ni ní fọ̀bẹ́yìn wọ́ nígbà tó ti wá jẹ́ kẹ́kẹ́ wá ọlọ́run nígbà tó ti lé gbèsè yẹn gbèsè tó náà gbọ́dọ̀ tí àrẹ̀mọ ti dọ́rọ̀ ẹ̀ pé gbogbo èèyàn kọ́ ní dọ́rọ̀ ẹ̀ fún ẹ̀ tó bá jẹ́ ẹnìkan ní òun ẹ̀gbọ́n kan rẹ̀. bákan náà àwẹ̀ tuntun máa ń dọ́rọ̀ ẹ̀ ní ọ̀ àwẹ̀ tá a ń ṣe ìtàn rẹ̀ kan àwọn kan wà bá ìsìlámù yìí nínú lè fi kúrò tí tó kó o ṣe nǹkan fún yẹn ní àbó òní ṣe nǹkan mọ́ni tó tún wá ṣe nínú tó lè fi ya rẹ̀ tí ò bá lágbára láti bọ́ yẹn tí ò lè tó kọ ẹrú tí ò lè dákọ fún yẹn náà ní tó gbà rẹ̀ àwẹ̀ yìí lórí tiẹ̀ náà àwẹ̀ yẹn ni torí pé ẹ̀ṣẹ̀ láì múbura ṣe mọ́ wà lọ́rẹ̀ àti tó bá gba àwẹ̀ àyẹ̀fẹ́ àwẹ̀ tó jẹ́ yẹn mẹ́ta ni àwẹ̀ tó kárí gbogbogbò bákan náà sọ́ọ̀bù kàfàrọ̀ àwẹ̀ yìí tẹ̀ máa fi ń tẹ̀sán rẹ̀ ẹ̀sẹ̀ tẹ̀ yẹn fọ́ọ̀lù sí. bákan náà sọ́ọ̀mù nàbẹ̀ àwẹ̀ ìjẹ́jẹ́ tẹ̀ yẹn nígbìn tẹ̀ yẹn jẹ́jẹ́ tó lérí níwájú ọlọ́wọ́ ọba ọba àlejò ọlá. ẹ̀wọ̀n aláwẹ̀ ọ̀mọ̀dọ́n yìí tí ó jẹ́ ti gbogbogbò tí ọkọ̀jú ti wá bá náà kọjú sí ọlọ́jẹ́ kí agbègbè lọ́jọ́ ṣe. àwọn ìjọ ọlọ́wà sọ́nà àtàlá òṣèlú ọ̀rọ̀ yẹn fún àwọn àyọ̀mọ̀ yìí ọlọ́ni àyàmù màlúdà ó ní àwọn ọjọ́ bẹ́ẹ̀ ti gbà ó àmọ́ káàní ní nǹkan mọ̀rí ìbọn ẹni tó bá rẹ̀ ọ́ àlàáfàbàrí àbówà ní orí ìrìn àjò fàájà tó ní àyàmù ìfọ̀nà yóò sọ bí ẹ̀sìn sí ìgbà míì àlùmọ́nìmọ̀ ní pé ní ọmọ ọlọ́wà tààlà ó ṣe àwẹ̀ ìlọ́nà ẹ̀yìn fún ta ni fún àwa mùsùlùmí mùsùlùmí tó jẹ́ àlùfáà ẹni tó

ọkùnrin àbóbìnrin tó bá ti nínú abẹ́ olùbàlágà obìnrin tí bá ti ń ṣe nǹkan oṣù olùbàlágà ẹwà ẹgbẹ́ nǹkan yìí àti ẹ̀wà aláwọ̀ nǹkan yìí à ń lo ọjọ́ orí tó tó bá ti gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ tó lágbèjú ọmọ tó bá ti dọ́kùnrin tó bá ti dọ́kùnrin láti seventeen years ní olùbàlágà àwọn àwọn olùgbé òun náà bàlágà kó àfún méjì ní wọn nípa àtọ̀ yìí àbóbìnrin tó

ọlọ́run ọmọ kéde tí àwọn àwọn máa ń ṣe wọ́n láti kẹ́ máa gà rẹ̀ ìgbà míì ń bẹ tó bá fẹ́ lé tó fẹ́ yíwọ́ àwọn wà nǹkan ṣeré fún wọn àwọn máa bá wọn ṣeré títí títí tó wọn fi wọ̀ tẹ́lẹ̀ ní ìgbésẹ̀ àwọn ẹni ìṣíwájú wa àwa lẹ́yìn àwa rò pa ní kí àwọn ọmọ wa à á fi wọ́n lẹ̀ ọmọ yìí kéré ọlọ́run burú tó bá ọlọ́run rorò bẹ́ẹ̀ ló ló ti tiẹ̀ àbóbìnrin ló ní ọdún fifteen fifteen ó lè mú mọ́lára mọ́ nígbà tó bá padà wá bàlágà náà ìyẹn ló bá fẹ́ fẹ́ láti lẹ̀ táwọn mùsùlùmí láti máa pa ọmọ aláṣẹ láti máa ṣe wọ́n lójú kòkòrò láti máa ṣe àwẹ̀ yìí ìṣe lójú kòkòrò pé sọ̀rọ̀ ẹnu lásán a tún máa tàn fẹ́ dáadáa fún wọn a máa fún wọn ní nǹkan nígbà tó bá ń gbàwẹ̀ yìí kán lè bá a máa ní ojúṣe wọn láti kékeré síwájú kátó gbàwẹ̀

tó ń bẹ́ẹ̀ nìkan dànù àbí bí afẹ́fẹ́ tó ń fẹ́ ẹrúkú dànù bẹ́ẹ̀ láfẹ́ gbogbo ẹ̀ dànù lọ́dọ̀ ọlọ́run àní ní kàkà tó wọ́n gbà èyí bá rí tẹ̀mẹ̀rí tó ń ná àwọn ilé àjọmọ́ ọ̀gá ni ẹ̀ka tó ká bá mùsùlùmí tó ní ẹ̀rí òní ní náà dá lórí ẹ̀. tẹ́gbẹ́ ẹwà ìsìláàmù wa lọ́dọ̀dọ̀ tiẹ̀ ń pèlè ẹgbẹ́ tó ń ṣe kò ní ṣe kí ni kò ní lága ní orí ẹ̀ pẹ̀lú tí ó gbàwẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ mùsùlùmí bákan náà ẹni tó ní ti tí ó pa ní ṣe èṣe wèrè torí wèrè ẹni tí wèrè bá fẹ́ là nǹkan mọ́ kó yà tètè sá torí tó bá là mọ́ kò sí ilé ẹjọ́ kan náà gbé lọ kò mọ ní ṣe mọ́ ọlọ́mọ sùhánù wọn sọ alá ó gbé nǹkan yìí kú fún ẹni tó yà wèrè àwọn ojúṣe tẹ̀sùn gan àní bíbí àlébà mọ́ṣọ́lọ́ tó lá ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé nírú àlùkọ́là àlùsàlà láti gbé gègé kókè fáwọn mẹ́ta kan ìdúmọ̀ rẹ̀ pé iṣẹ́ tó bá ṣe láì dá àwọn ẹ̀ ní kọ́lẹ̀ fún wọn tó bá ṣe dáadáa wá kọ́ ìyẹn niile wà láàrin àwọn àfa olùpẹ òkè tó bá ti dáadáa lápẹjúwe ti wèrè torí ẹ yí òun náà ti dáadáa kan torí pé kò mọ tóun ṣe torí ó lẹ́sàn lórí ẹ ọ̀rọ̀ pọ̀ lórí ṣùgbọ́n ìdá tó bá ṣe wọn kọ́lẹ̀ fún ọkọ lẹ́sẹ̀ ni wọn àdúgbò àwọn ọ̀rọ̀ tó lá lára ń tó tí ìṣe ìrànlágà wàlùmọ̀jì náà ẹni tó ya wèrè àtà yòókè ọ̀ títí làákà ìrèrè ó tó fi wálé. ṣe pé àwẹ̀ gbígbà ń sìn nínú iṣẹ́ ìjọsìn ni tí ẹ sọ̀rọ̀ yẹn lórí wèrè torí pé kò mọ táwọn èèyàn ń ṣe kò mọ̀ káwọn èèyàn fi oúnjẹ lẹ̀ kò mọ̀ bí mímú lẹ̀ nítorí ọlọ́run kò dánwò ọba mọ̀ òun gan ọmọdé tó ń wà irú ẹni bẹ́ẹ̀ ẹ̀fà ní kíláàsì ni kò yá máa gba àwẹ̀. bákan náà nínú etí àwọn etí dọ́rọ̀ lórí ẹ̀ ó lè àtẹ̀lé mílíọ̀nù àbọ̀rọ̀ ẹni tó jẹ́ pé ó lálàáfíà kò sáré kẹ̀kẹ́ tí ń bá ó lálàáfíà ara rẹ̀ pé mọ̀ká pé ó ń sáré sáré yìí ò wá gba gbogbo àwẹ̀ lọ́lọ́run sọ fún wa pé ọ̀nà káàmì ní kò mọ̀ ẹni tó bá já àwọn àdà àbórí ìjà tó ń rìn àmì bóyá sọtẹ̀ bí ìgbà mi. àárẹ̀ wo la ń sọ ya, ara mi kẹ́ wúwo ara mi kẹ́ ṣe bí ẹ̀kọ́ àárẹ̀ tó yẹ pé yẹn mọ̀ pé àárẹ̀ yìí lágbára. tó bá fi gbàwẹ̀ yóò àfẹ́ tiẹ̀ tó bá sákìtì tó gbà ó láwẹ̀ yẹn o ṣùgbọ́n tó bá lọ yíwọ́ ìgbàláyè tó lọ fún òun ni òdó ẹni tí ó bá rẹ̀ lárẹ̀ tó lágbára ọlọ́wà sàn án máa ta lọ́rùn ìpàdé tí a tún ní mi kó kó àwọn eke kó lọ di àwọn ọjọ́ bíi ń bọ̀. àárẹ̀ táwọn ń sọ yìí àwọn àfáàjẹ pé yà ó pín sí ìpele méjì. a ní àárẹ̀ tó yẹ mọ́rọ́dún yóò rí ìjà búrúkúrú àwọn àárẹ̀ kan wà táwọn ń pé ìwòsàn síbẹ̀ pé pé kò kan tí ò ní wòsàn ni àìsàn tí ò kò gbọdọ̀ wá nù ṣe bí àwa mùsùlùmí pé àìsàn kan wà ó tí ò lóògùn ìta àlejò ni pé wọn ẹ̀ tí ì dì tẹ́ẹ̀sì rẹ̀ àti àìsàn níyì wà ẹ̀yìn sábà kèé sábà tètè gbóògùn ṣùgbọ́n kó mi pé ìlérí wò sàn ẹ̀ńká ipá ìtọ́jú pé wà nínú àti mọ́tò máa ń ṣe àwọn èèyàn ní bí ibà bí ìsìn nǹkan dùn tó lágbára àbúkọ pẹ́sẹ̀ntà eléyìí ó ìbára máa níwò sàn ìròyìn bẹ́ẹ̀ kó máa múra lẹ̀ táì àìsàn bá ti lọ òun gbọ́dọ̀ gbàwẹ̀ lọ́nà sọ pé nípa ìjà tó ní ayé àmì ìmọ̀ká kó gbàwẹ̀ tẹ̀ ń gbà mí. àìsàn kẹ́ ni wọ́n lọ́dún láàyò ìjà àbúrò òhu àìsàn kẹ́ wọ́n fẹ́ pé ní a ah, àìsàn bá kèé sábà fẹ́ lọ bí ẹni tó ní ọ̀sà tó lágbára ń sìn tó ẹgbẹ́ ìkẹyẹ gan àfẹ́ẹ̀sì àwẹ̀ òun gbọ́ ọmọ ìgbà tí ó lọ ti pẹ́ wọ́n ká yí pé irú ẹni tó yẹ pé àìsàn tí mo ń àfẹ́ẹ̀tì àwẹ̀ ní ṣe kí ẹni sábà tètè rí bí ọ̀ irú ẹni bẹ́ẹ̀ ń jẹ òun mọ̀ ṣe àlùfíìyà òun mọ̀ fún ènìyàn kọ̀ọ̀kan ló ń jẹ tó ṣe bá ní kó gbà ẹ̀ tó bá lọ ọ̀sà yìí kẹ́ pákó àwẹ̀ tí ó wà lásẹ́ni kó gbà irú ẹni bẹ́ẹ̀ ń jẹ òun àwọn fún èèyàn ní oúnjẹ ní yóò mọ̀ sí rọ́pò àwẹ̀ kọ̀ọ̀kan oúnjẹ tó tó tó ti gbajúmọ̀ ní àwùjọ ti ó wà bákan náà nínú ẹni tí àrò sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ lásìkò tó bá wà ní situation ó dẹ̀ni àlùmọ́sáàbẹ̀ ẹni tó tẹ̀rìn àjò ẹni tó tẹ̀rìn àjò láti fi lọ sí àyè kejì irú ni àjò wo ìrìn àjò tó yẹ pé láwùjọ nínú nínú àwùjọ tí èèyàn wà ń kà fún àjò ibi tí wọn bá kà fún ní àjò èèyàn lè lórí láwùjọ wà

tí ó bá lò bẹ́ẹ̀. ọ̀rọ̀ ìrìn àjò yìí wá ní àlàyé púpọ̀ nínú torí pé nígbà máa gbọ́ lẹ́nu pé kò sí nínú àjò yẹn hàn nítorí kíni nítorí àti lo mọ́tò nítorí kíni nítorí àti gun plane kò sí nínú àjò ìrìn àjò tó ní kí ẹ mọ́ báyọ̀ máa ń sìn tí ẹ bá ń sọ yìí ní ìtakùn tó bá sọ torí pé ọlọ́wọ́ bò fi kọ̀ǹdíṣàn mọ́tò dé kò sì fi kọ̀ǹdíṣàn plane dé ìtọ́lọ́ ń gbé kalẹ̀ ní aláàbáfárìn èyíkéyìí ìrìn àjò tó yẹ bá ti ṣe tó bá wù kéé fi lọ lọ́nà kórìíra àjò fàwọ̀ ẹlẹ̀ tó bá wù ó lè fàwọ̀ ẹlẹ̀ kódà kó ti pé ní láàrin wọn náà wà láti rí ó ti dá wùdá tó bá ti di ìrìn àjò ìrìn àjò ní ìrìn àjò ń jẹ bẹ́ẹ̀ ṣe tọ́nu tó bá ti wù ó lè gbà ẹ̀wọ́ ló wá lọ́lá nì àwọn àpá àwọn sọ pé ní èyí tó bá ti rọ̀ yẹn lọ́nà ní àlọ́ pé kó gbà á tó tó gbé kálukú ní gbàwẹ̀ kó múra gbangba àwọn ìlú tó bá lè sílẹ̀ ló dáa jù ṣùgbọ́n tó pọ̀lọpọ̀ àfàwọn ọ̀sẹ̀ yìí tó bá ti rọ̀yàn lọ́rùn tó rárẹ̀ tó wá bá nẹ́bí èmi o ọlọ́pọ̀lọpọ̀ rìn àjò ní mí pé kí n bá ní kí n bá ní kí n mú gbà rẹ̀ kí n máa ń dé lukọ̀ kẹ́mi ní ilé àgbègbè yóò máa gbà rẹ̀ kí n máa máa jẹun àlébi tí o bá ti ní ní ẹ lára máa gbà lórí ìrìn àjò rẹ̀ bákan náà àdìsí ánẹ́sì fún máa lè ó náà ṣe ìrìn àjò pẹ̀lá nẹ́bí ará àwọn tó gbà rẹ̀ tó gbà rẹ̀ ń wà àwọn tó gbà rẹ̀ òkú àwọn tí wọ́n gbà àwọn tí wọ́n gbà náà ṣe kí ni wọn bú àwọn tí tí wọn gbà á gbà láàrin ọkọ̀ àgbàdo méjèèjì ni wọn ń ṣẹlẹ̀ ṣùgbọ́n gbà tí ó lágbára jù òní pé kí ní kí olùfẹ́ yíwọ́ pé wàhálà tí yẹn ṣe ẹ̀rì wàhálà yìí ti pọ̀ kọ́tọ̀ ìṣẹ́jọ́ ọdẹ wọn sàmọ̀ ọ̀tọ̀ lọ ni tó ní pé fún ìrìn àjò yìí wàhálà yìí ti ìrìn kan nínú náà káwé tó wá wà ń tó wá pé ìkànnì ẹni tí a ní wo pé ó bá wù kó gbà ó bá wù kó mọ̀ gbà mọ́ àá ní kó lé gbà ní. torí pé arákùnrin kan láyé àdúrà wa Muhammad sallallahu alaihi wa sallam ó ṣe ní àjò kan lóye pé ní ọ̀pọ̀lọpọ̀ yẹn gẹ́rẹ́ ní wọn ẹ̀dá rẹ̀ lálẹ́ bí kò gbà nínú ìrìn àjò níbi tí ìnira yìí pọ̀ dé tóun ó pọ̀ dé náà pé kò sí nǹkan kan láyé sí wọn arákùnrin wọn rọ mi lé lórí

jẹsẹ tó tẹ̀lé ìgbà mi ní tó wà nù Al-Qur'an lòun náà tẹ̀lé ní náà ló tẹ̀lé gbogbo eléyìí nínú àwọn òfin tó de ẹni tí ó gbà rẹ tí ò ní gbà rẹ bákan náà ilé tó yẹ pé ní àwẹ̀ kó jẹ́ pé tó bá wù ní kò gbọdọ̀ gbà tó bá gbà yóò fi dẹ́ lẹ́lẹ̀ òun náà ní alimọ́rẹ́ ato alihari obìnrin tí ń ṣe haidọ̀ lọ́wọ́ tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò gbọdọ̀ gbà rẹ lásìkò táwọn yẹn ń lọ ìjọ márùn-ún lọ́wọ́ ti sílẹ̀ ní ìjọ mẹ́rin yìí báwẹ̀ bá tán ó padà gba àwẹ̀ ọ̀sẹ̀ ẹ̀rí ṣùgbọ́n ní tí ò bá mú ní ká máa pé obìnrin yìí pé ni o àwẹ̀ obìnrin òkò ní tó lè kú o anábà mọ̀nà sọ́lá ó wà ní ọ̀rọ̀ rẹ̀ jẹ́ bó ti wá lọ́dọ̀ obìnrin kan tó wá bí ìyàwó pé kí ló dé àwọn obìnrin tí wọ́n sọ fún wa yí pé ní àwẹ̀ a jẹ́ ká padà ṣùgbọ́n tá a jẹ nígbà tí. àṣà ìlú ká mọ̀ sàn ìyàwó àṣà ti ló ti ẹni yẹn pé àhàròyíyà tán tó o fẹ́ wà nínú àwọn yẹn kẹta ń gbẹ́ ní àhàròyíyà àwọn kàwárì tó wọn pé yẹn ni ìran náà ń pa kó àdéhìí kan bẹ́ẹ̀. ìpánu mi ti tọ́ka lẹ́nu pé àwẹ̀ tẹ́ ẹ jẹ́ nígbà tẹ́ ẹ ṣe àìjọ lọ́wọ́ ẹ gbọ́dọ̀ gbà á irun nìkan obìnrin yóò parí àìdọ̀ rẹ̀ tóbi bá parí ní èdè àsìkò tá a wà yìí pé àwọn ẹ̀tọ́ ládọ́rọ̀ o tó bá parí àìdọ̀ lásìkò tá a wà yìí kó pé ìrún ọ̀sán ìdọ̀rọ̀ yẹn kó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin bóyá tó ti bímọ tó nà ní ká ẹ̀jẹ̀ bímọ ó ti tọ́jú lóhùn ó lè wá fi oṣù márùn fúnra rẹ̀ tó bá ti tọ̀lá lẹ̀ ká ìgbẹ́jọ́ máa lọ sí sílẹ̀ sílẹ̀ tó fi tọ̀lá kú olùdó yìí lọ́dọ̀ ọlọ́run bá fún àwọn àtàlá àti irú irú yìí tí ò bá wọn ìgbà tí ìsìn bá tàkà àárọ̀ yẹn ìgbà tó ti wọlé yìí lọ ẹni tí rẹ bá tán nínú àwọn obìnrin ẹni tí nǹkan lọmọ òwò ìfẹ́ ẹnu tí wàá ti sọ pé ìgbà tó àgbà wọn náà ló fi ìyọ̀ǹda lẹ̀ fún wa bẹ́ẹ̀ ìgbà tí ìyọ̀ǹda bá ti sọ ọ̀gbọ̀dọ̀ fífẹ́ ẹnu tẹ́ kó irun ní àbáwẹ̀ eléyìí tó ṣe pàtàkì lórí orí wa ni. bákan náà ni obìnrin tó lẹ́kẹ́ àlìhámìlò àlùbọ̀rẹ̀dẹ̀ obìnrin tó lóyún sínú tó ní yóò wá gba kóráwẹ̀ gbà bóyá fcc ẹni ò lè gbé ni àbí fcc ẹni gbé ṣùgbọ́n wọ́n sọ láwọn tí wọ́n ní anínú obìnrin bẹ́ẹ̀ ti ṣe àwẹ́ lẹ̀ awìlì mórìdè àbóbìnrin ti ń fún èèyàn ní tó ń fọmọ ní ọyàn tó ní ẹbímọ tí ò sí dàgbà tó ní àfẹ́sì wà kó àfẹ́sì ọmọ anìrẹ́ni bẹ́ẹ̀ náà yóò fi lẹ̀ rẹ̀ bá yóò sàn yóò sàn padà àbí yóò máa bọ́ ìyà kankan sí ilẹ̀ ọ̀rọ̀ láàrin àwọn àbá nígbà tí ìgbàlá yìí bá wà àti náà sọ pé iye ẹjọ́ tí òfin gba rẹ̀ gẹ́ni tí ń fún yàn lọ́yẹ̀ lásán ó yàtọ̀ lẹ́ni tí ń háìdọ̀ tí òfin gba rẹ̀ àbẹ́ni tó lórí sínú ẹ̀rí iye ẹjọ́ tí ó fi kọ́ yẹn pọ́pọ̀lọpọ̀ náà àfẹ́yìn iwájú náà lọ lọ pé ló ṣàgbà àwẹ̀ yìí náà gbogbo eléyìí la gbọ́dọ̀ ní àgbọ́yé rẹ̀ mí ń bẹ tó yẹ pé àtọkùnrin àtọbìnrin òun ló bá wí èyí ń bẹ tó yẹ pé ẹ̀yin ya wa lóbìnrin ẹ̀yin ni ó bá wí kí n ká tó sàkíyèsí eléyìí قالوا سبحانه وتعالى جو شانو واپڑے کی رو بدل نہ الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ́ ń sọ lọ àwẹ̀ tí àwọn ń sọ yìí sọ́dọ̀kọ́ wọlé dé sọ yìí níjẹ́ òní ó bẹ̀rẹ̀ kò sí ẹnu ẹni tó gbà kó máa sọ fún yẹn láti sí ń lọ pé ìjọba yìí là á bẹ̀rẹ̀ àwẹ̀ o torí tó túmọ̀ ni pé látòní lọ gbogbo ẹni tó bá làwọn jímọ̀ kan á máa sọ pé ìjọba yìí là máa wẹ̀ tètè táwọn ń jòkó lọ tètè tètè kan mọjọ́ rẹ̀. àtọ̀wọ̀ pé tó bá jẹ́ léyìí ló jẹ léyìí ní oṣù sáǹbá bọ̀ lánàá wò tó oṣù sáǹbá lọ lórí ṣàbámi tó ajẹ́ twenty nine ní ìrìnàjò mẹ́ta àwọn bẹ̀rẹ̀ tó yẹ pé ní ìdí ó bọ̀ sí fún pàtó náà ni yóò bẹ̀rẹ̀ ìdí ò bá mu ni ìyẹn ló pàtẹ́ pé àyíká tó péye tó ni o yóò gbà kan tí ò

awa wa wa wa ààrí anabi ni akamilu ẹ̀yìndàfà ṣàbá sàlàfin ìyàwó rẹ̀ ṣàbá sàmúlò yìí àwọn akàfẹ́ ọgbọ̀n tó bá ti wá pé ọgbọ̀n kò ní ìdíkà owó tùmọ̀ torí pé oṣù èlé ní ọgbọ̀n jẹ́bá níbi sọ fún wa pé àwa àjọ lárúbáwá o kẹ́mi tó lé àní àkọọ́lẹ̀ títí àkọọ́lẹ̀ wà ṣùgbọ́n àdébàdé mọ́ tó ń kà àbí mi wá sọ fún àwọn sọ̀rọ̀ pé ní oṣù bó ṣe líle o bó ṣe líle Efe pé mẹ́wàá bó tún ṣe rí mẹ́wàá nígbà tó di ẹlẹ́kẹta ó bá dé mẹ́sàn-án yẹn pé lè jẹ́ twenty nine ó bá tuntun fún ọ ojú lè jẹ́ bẹ́ẹ̀ ó lè bẹ́ẹ̀ ó lè bẹ́ẹ̀ ó lè thirty. èwo twenty nine èwo thirty kò tó mọ̀ bọ́lá ọba ọ̀tá alá mo gbé nǹkan rẹ̀ kalẹ̀ ṣe ẹ̀fáàtì náà tàbí wà lórí ọmọ jẹ́ ṣùgbọ́n ojú ojú ọ̀run ọ̀rẹ́ pé muharam tààtì ni sọ́fà tẹ̀sínẹ̀ ni rọ̀bìlà awà ni rárá àwọn tó máa ń ṣe kàlẹ́ndà islamic kàlẹ́ndà yìí ìyẹn tó kó mẹ́ta jọ ibi tó lè bá pé muharam jẹ́ tààtì. àwọn tó náà fi kàlẹ́ndà mú ojú àwọn ọ̀dọ́ tó bá ní jù fẹ́rẹ̀ bá di làákàrà àtijọ́ kankan ní wọn jẹ́ ọgbọ̀n ọjọ́ àwọn abẹ́rẹ́ àwẹ̀ eléyìí tó ti pàtàkì ní kálukú wa ká gbọ́dọ̀ yé bákan náà oṣù wo làwọn ni rí fún wa ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí náà ṣùgbọ́n láì ní kù tó pọ̀lọpọ̀ lé lórí ni pé gbogbo ará àdúgbò kan yóò tẹ̀ lóṣù lú ọ bá lu ẹgbẹ awẹ àìpẹ́ oṣù táwọn máa retí yìí tí sọ̀nù wa tìlú sókótó tó bá ti àná tó wọn rí oṣù láti má wẹ̀ ẹni kó dáa Bangladesh bákan ti India òun ìgbà ẹ̀kọ́ ọmọ owó kìíní kan kò ni máa àwọn àfáà tí mú kéré jù náà ni tẹ́lẹ̀ bàbá lọ ọdún ní kuwait sábà ń sọdún kuwait sọ̀rọ̀ ọmọ àti tìlú iná ti ṣe yìí. bákan náà àìtẹ̀lé àfa mi kan àfa rẹ ti kò kéé ṣe tó ní ọtọ́rìtì láàrin ìlú àbí ti mísánná wà kan àbí ti mùdírù wà kan àbí ti khalifa wà kan rárá tó lórí ìlú táwọn ìjọba recognize látẹ̀lé láti máa ń bẹ̀rẹ̀ àríyé yóò jẹ ìṣọ̀kan láàrin àwa mùsùlùmí tó eléyìí náà ó ṣe pàtàkì tí òfin jẹ́ pé ní ẹ̀ńkàlùkò ṣe ìfẹ́ ẹnu tiẹ̀ ọlọ́ba sùpàdé wa sàlá wọn sọ pé ṣáàlù rọmọdọ́n oṣù rọmọdọ́n alẹ́bi ọ̀hún làbí ìkùrán oṣù ìlàpá ìkùrán kalẹ̀ kọmọdé hùdálì náà kọmọdé nǹkan mọ̀nà fáwọn èèyàn wà báyìí náà sí mìíràn lùhùdà kọmọdé tó mọ̀ ṣàlàyé ọ̀nà mọ̀ fún wa ẹni pé kọ́lọ́ pé kùrán ni fún wa nu níta bá fẹ́ ṣe ká mọ̀ òkè fóònù ká lè ṣe ṣùgbọ́n pọ̀lọpọ̀ lẹ́yìn àtìsọ́jú rẹ̀ àdúrà nìkan kùrán ni mo sọ báyìí fún wa ọ̀tọ̀ ní táwọn máa ṣe ọlọ́run bá tó wọn wọn ni wọn wá báyìí sẹ́nu wà mọ́ni ṣẹ́kìdì àmínkùn ṣàkàrọ̀ ẹni tó tún bá ti wá báláyé bẹ́ẹ̀ kó tún náà lọ́nà wá pé tó tún bá ti lé báláyé fáli ẹ̀ sọ̀rọ̀ kú dẹ́dẹ́ ni fún kó yá gba àròyìn bẹ́ẹ̀ tó tún bá ti báláyé dẹ́dẹ́ ni fún kó gbá wẹ̀ nígbà tí àwẹ̀ kọ́kọ́ dé tọ́lọ́ ṣe lọ́nà yẹn àwọn sàhábà pété méjì àárẹ̀ tí ó bá wẹ̀ àárẹ̀ tí ó mọ̀ ṣe ìfúnni lóúnjẹ ìfúnni lóúnjẹ àtàwẹ̀ náà máa lè kàlẹ́ ìkótó la pé jẹun fún yẹn lóúnjẹ yìí tọ́lá ló kẹ́ni wà á ń tà fún mú káyọ̀ lakùn wọ́n kẹ́ máa gbá yẹn lórí oore fún yín nígbà tó yẹ kejì wá sọ̀kalẹ̀ wá ní kò sí fún yẹn ló jẹ mọ́ o àyàfà wọn tá a sọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan bíi ẹni tó yẹ pé àárẹ̀ tó lágbára bá kò lè gbà rẹ̀ mọ́ àbágbàlagbà tẹ́ kó ti dé méjì tí ò lè gbà mọ́ ṣùgbọ́n ẹni tó yẹ kó lálàáfíà ara ti gbogbo kọ̀ọ̀dúnṣẹ́ àwẹ̀ àwẹ̀ tó lórí kálukú wa bákan náà aláníyàn ká tó bẹ̀rẹ̀ bá gbà aláníyàn ìtòlékè náà ni pé àníyàn ọjọ́ kan tá a bá ti ní bá a bẹ̀rẹ̀ àwẹ̀ yóò kọ́ka gbogbo ọjọ́ yòókù àdínú àwọn fàtà ní ọjọ́ kọ̀ọ̀kan orúkọ kan ni yóò mọ̀ dání ni pé tó bá ti gbà níyẹn pé a ti kó o àníyàn náà lọ́mọ bá lọ ẹni àyà bí ó tó fi bóyá àárẹ̀ ló dé ara ẹ̀ ti ti yá ìyókù onídàárí ẹ̀ tó mo ti bẹ̀rẹ̀ àníyàn yìí iṣẹ́ ọkàn ni amẹ́lò sọ́lìbì iṣẹ́ ọkàn ni wàsálà fúdù bíi háàbìlì à káwọn ọ̀fẹ́ mi kọjá ké náà wẹ́ẹ́ mo fẹ́ ṣe báyìí mo fẹ́ mo ń wọ́n fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ náà wọ́n fẹ́ kírun ọ̀fẹ́ mi àníyàn jáde bákan náà àníyàn látàlẹ́ ni àníbi ni máa ń làwọn yorùbá yìí sì níyà ẹnikẹ́ni tí o bá ti dà níyàn látàlẹ́ fàlàfẹ́ àmàlàwò ọ̀ká mọ̀ kọ́ làwọn sọ̀rọ̀ àtàwọn sọ̀rọ̀ kò sáwẹ̀ fúnru ẹni bẹ́ẹ̀ àtàlẹ́ torí ẹlòmí ó kún fọ́nfọ́n tilẹ̀ bá wa mọ̀tọ́mọ́ rọ́ọ̀dù ọ̀gá àwọn ọmọ àtẹ̀tẹ̀ tún ní àti gbogbo ẹtí ìyẹn kò lọ́wọ́ adé ọlọ́wọ́ ẹlòmí yẹn pẹ́ kẹ́tọ́ ànáǹsì lágo mélòó lágo ṣùgbọ́n káyọ̀ bọ́ọ̀lù náà fẹ́ pílẹ̀ lágo kan òru lágo méjì òru ọmọ ìjòkó ọmọ nísùn káyipẹ́ retí owó kan àbọ̀wọ́ kan náà bẹ́ẹ̀ gbé wá fún gbà ọmọ ìjòkó ọmọ rẹ ti wọn ẹnu wa tún ilé wa mọ ẹnu wọn kọ pé ẹnrọ tún ni ìjọ kan ẹ pé yóò fi lẹ́nu ẹnu bá bí ìjọ sàn ìjọ kan rẹ ó gbé wọn ju Ọlọ́run ọba tó gbọ́n ká ilá gbọ́dọ̀ fi ní múra sílẹ̀ ọba tí wọn kọ́ ọ̀hún tẹ́sí náà ìjọba yìí ni ọ̀rọ̀ ní sáà fòpéye wọn ló mọ béèrè ọmọ kọ́ọ̀lù yẹn tí wọn ti náwó tù gbogbo tí wọn náà bá ti lè gbọ́ wàá mọ gbọ́ tó táwọn nǹkan tí ò ṣe pàtàkì rárá fẹ́ pé ìgbọ́ mi ẹ̀tẹ̀ ni ó mọ jẹ́ àyìn ó jòkó láti retí pé bọ́n ṣe sọ kátó wa sọ pé ní ìtójú ọ̀nà ìyẹn tọ́nà ọba sùpánà wa tààlà tí ó fi ẹnì kọ̀ọ̀kan wa sọ eléyìí ṣe pàtàkì tọ́nà ọba sùpánà wa tààlà kó tanu wa bákan náà àwọn ẹsẹ̀ olóore tá a fẹ́ fún wa nínú àwẹ̀ pọ̀ jantirẹrẹ bí kájẹ tààrí káma ṣiṣẹ́ olóore ní ìyí tí ọlọ́mọ sùpánà wa tààlà tí ó fọwọ́ sí pàápàá àwọn ọ̀sẹ̀ yẹn torí pẹ́ lómi rò pé ẹni tí o bá ti jẹ́ okò láwẹ̀ ọ̀tọ̀ ń tàrí ọ̀tọ̀ ńlá dá tàrí ọ̀tọ̀ ńlá dá kíni ládàwẹ̀ ẹni fún àbá náà máa ń ṣàdúrà pé ládàá tàrí ládàwẹ̀ kọ́lọ́mọ́nù wa ní kẹ̀kọ́ gbọ́gbọ́ ní o ọ̀gbàwẹ̀ àbí ọ̀jẹ́ tàrí dáhùn àdúrà ní nǹkan tàrí lẹ́yìn ló ń jágbá ọ̀jẹ́ tàrí kò dáwẹ̀ rẹ dúró tàrí ìjọpin kan tó yàtọ̀ ni àwẹ̀ ìjọpin kan tó yàtọ̀ ni ásámù ìjọpin kan tó yàtọ̀ ni ọ̀lẹ́dá mẹ́tẹ̀ẹ̀ta gbọ̀ pé ńgbà kò sáwẹ̀ rárá o ìkànnì òdì kan lọ́wọ́ ọba ti kẹ́ bí kan lọ ìyẹn ní o lágbára èyí tí a máa ń dí lọ́wọ́ tó lágbára jù òun náà làwẹ̀ tó náà méjèèjì yókù nípa afẹ́ kí n sọ̀rọ̀ yẹn ni nípa afẹ́ ìfọ̀bá ti wá ṣe wá nígbà táwọn òjẹ́ ta yọ ọ̀gbà wẹ̀ àwẹ̀ ti dọ́rọ̀ yẹn fún ẹ gbogbo eléyà gbọ́dọ̀ ṣe àkéèké rẹ̀ kọ́nà wa sànù wa tààlà kí ó sànù wa gbogbo tá a bá mọ̀ tí ó yẹ ká mọ̀ ẹ̀ nípa tó máa wẹ̀ yìí ká lọ bẹ́ẹ̀rù láwọn onímọ̀ ká mẹ́ báyìí mọ̀ o tí kò á lẹ́nu pé fáfẹ́ àlú àìlà dékè nkutu ọlọ́ta àlàbọ̀n gbogbo ntẹ ọmọ ẹ̀rọ báwọn tó mọ̀ kẹta láàyè rẹ̀ wà á ní da káwé ti dáa ní sẹ́n kọ́ àmọ̀ pé àti sọ́ọ̀ ti bọ̀ ó rọ́ tètè mọ̀ káwé tó lé kíní kòtò dé kọ́nà bàtùmá náà sàlá kó jẹ́ káwé náà bá wa láyé kó jẹ́ ká pé jíjọ ṣe àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó wà ń bẹ̀ kọ́nà bàtùmá wa fún wa ṣe kó lè tẹ́wọ́ gbà lọ́wọ́ wa kó ti fi wá lẹ́nu ìfẹ́ láyé kó ti wá lẹ́nu ìfẹ́ lọ́jọ́ وعلى آله وصحبه أجمعين